الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم ما بعد هذا تصورا أترى لكم كأتي لكم كفاء أشياء جواء أداوة نرى ذلك لا سوى محمد صلى الله تعالى عليه وسلم كي نباه أولا يرجى محمد وقال يرجى محمد أتوجه التنسيس من سوى الذي دونه وشى الذي بلغ نبي محمد معه بيده إلى القيامة إن شاء الله من حسب لنا تسوى لك أو شفتك tọ́lọ tí ó bá gbọ́ lọ́wọ́ bá ó sì jẹ́ ó sì gba ọjọ́ ìkẹyìn ìgbọ́ gbọ́dọ̀ sí i. àbára ìbò síta tọ́lọ tí ó bá gbọ́ lọ́wọ́ bá ó sì gba ọjọ́ ìkẹyìn ìgbọ́ gbọ́dọ̀ sí màá ń ta àwọn ìrìn ìgbà mi ọ̀yà mi náà tọ̀. Agbẹ́ni tí a ti máa sọ̀rọ̀ fún ọ ni pé àtẹ́ni tó bá gbọ́ lọ́wọ́ bá ó sì gba ọjọ́ ìkẹyìn ìgbọ́ gbọ́dọ̀ sí báyìí ẹni tó bá sì gbọ́dọ̀ ń lẹ́ ó gbọ́dọ̀ ẹ̀kẹrin bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sílẹ̀. oríṣiríṣi àwọn ọ̀rọ̀ òní tó lọ lọ́gbọ̀n Muhammad sallallahu alaihi wa sallam wá sáàmẹ́lì ń bẹ̀rẹ̀ nínú ṣàlàyé ọ̀rọ̀ yìí lábẹ́ sí ẹni ìfẹ́kọ̀ọ́ lọ́ngbọ́ ó sì gbọ́dọ̀ ẹ̀kẹrin ìfẹ́kọ̀ọ́ sílẹ̀ ẹni bá gbọ́dọ̀ ń gbọ́ ó sì gbọ́dọ̀ ẹ̀kẹrin ìfẹ́kọ̀ọ́ sílẹ̀ nínú ọ̀rọ̀ نبي محمد صلى الله عليه وسلم من حديث ابي هريره رضي الله تعالى عنه ولمن كان يؤمن بالله واليوم الاخر فلا يؤذي جاره ẹnikẹ́ni tó bá jẹ́ pé lóòótọ́ ló gbọ́dọ̀ ń gbà lóòótọ́ ló gbà kálíkì yá náà ń gbà kò gbọ́dọ̀ ní alágbàgbọ́ ọ̀rọ̀ lára ẹgbẹ́ abẹ́rẹ́ inú àwọn ìwà náà gbọ́dọ̀ rí lára ẹni tí yóò tọ́ ló gbọ́dọ̀ ń bá yóò tọ́ lọ́nà kálukú wa máa ń lọ àásì máa ń jẹ́ni tí ó gba ọ̀sán sẹ́ta tó lágbálùkù wa náà irú sáà gbọ́dọ̀ rí lára wọn sọ ní ìfàlẹ́ ayé òbí ìjà ara kò gbọ́dọ̀ ní aládàgbé nínú àwọn akẹ́kọ̀ọ́ a gbọ́dọ̀ rí lára ẹni gbọ́dọ̀ ń gbọ́ onígbọ́dọ̀ ẹ̀sẹ̀ ìgbọ́ نبي محمد صلى الله عليه وسلم لمن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه onígbàgbọ́ lọ́ńgbọ́ tó sì nígbàgbọ́ ń pa ọjọ́ ìkẹyìn báyìí tó bá gba pípọ́n àlejò lé ìwà kejì mú nínú àwọn ìwà tó wà lára olùkọ́ lọ́ńgbọ́ pọ̀jọ́ ìkẹyìn lọ́ọ́ bí obìnrin náà ní alábàágbé olùmúlétì lẹ́gbẹ̀ẹ́ bí obìnrin ní wọn lára kọ́dà báyìí tó bá tó bá náà ni ó tún gbọdọ̀ pálejò ní wọn gbọdọ̀ pálejò ní ó jẹ́mi náà lẹ ní ẹ̀sùn bílà bẹ́ẹ̀ lé mi ẹkún sọ̀rọ̀ fún alẹ́ gbogbo tí ẹni gbọ́ náà ń gbọ́ ọjọ́ ọ̀sẹ̀ ìgbọ́ náà. lọ́kọ̀ọ́ náà ló ń jẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àríwá ọ̀sẹ̀ yọ̀ nínú nǹkan tá a bá gbọ́ yá ń gbọ́ tá a gbọ́jọ́ ọ̀sán ń gbọ́ mọ̀nká rẹ̀ lọ́nà ìlà ọ̀nàmọ̀ láàbẹ̀rẹ̀ sọ̀rọ̀ fún ọ̀hẹ́rẹ́. àwọn ènìyàn sì lọ sí inú ìròyìn tó a rí dá àwọn olùgbọ́jọ́ ń gbọ́ ní ohun àwọn òfin tó kí n sọ òní ó pè é mi ni àbí má sọ ọ́ ààrẹ wa rí kí mùsùlùmí wá sọ ìṣọ tó sọ dàtà tí ò ní tẹ̀ nǹkan kan lẹ́nu ọ̀rọ̀ àfi tí ó kó bá yìí kìí àmà rẹ̀ àwọn ẹ̀sẹ̀ wọn ò gbọ́dọ̀ ń gbọ́dọ̀ àdá nígbà Muhammad sallallahu alaihi wa sallam ènìyàn kan ìrìnàjò náà ẹni bá ní gbàgbọ́ lóòótọ́ sọ́nà wọ́n yẹ́ wọn ní ààfẹ́ mùsùlùmí gbàgbọ́ lóòótọ́ sọ́jọ́ ìkẹyìn ọjọ́ náà ń bẹ lóòótọ́ báyìí yẹ fún àárín dákẹ́ ló sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ìròyìn yìí di ìròyìn ọ̀rọ̀ ẹ̀rọ pa níbi tí ẹ̀jẹ̀ rẹ̀ pa ààrẹ kọmọtọ̀ fáyà kò kó sọ̀rọ̀ ṣùgbọ́n nígbà tí ó bá sọ̀rọ̀ kó gbìyànjú pé kọ́yọ̀rọ̀ dáadáa kọ́yọ̀rọ̀ yẹ ọ̀rọ̀ ti rọ̀ ń kó lókè yìí tí wọ́n ti ọlọ́run àwọn ń sọ̀rọ̀ tí ò ní kó bá ìkìyà náà kọ́dà bí ọ̀rọ̀ bá wù ọ́ ọ̀rọ̀ ẹni tó ọ̀rọ̀ tí wọ́n lò nínú ìmọ̀ ẹ̀dá láti sọ lọ́dún tó lè wọ́n sùn lóbi àdákẹ́ lọ́jà tó ní kọ́ sọ̀rọ̀. Mò ń sọ̀rọ̀ tí ó wọ́n jẹ́ wípé oníwà kúbẹ́yìn àdáǹtì yánà. Àtàwọn ìyàwó tó náà ń Àwọn ìyàwó tó ń máa ń mi náà sọ̀rọ̀ tó lé dúró. Ìyá lè sọ̀rọ̀ tó ń agbára rẹ̀ lọ́sàárẹ̀. Ọ̀rẹ́ tẹ̀gbọ́n náà ti kú kí ló wọn wà ní ọ̀rọ̀ sọ̀rọ̀ sọ ẹni ó fọ́jú mi. ṣùgbọ́n ó kéré nígbà tó jẹ́ pé ó kàn fún awáwádìí lọ́wádìí bẹ̀ kí ló fà á ló kà wá ṣẹ̀ṣẹ̀ fọ́. wọ́n lè ṣẹ̀ṣẹ̀ fọ́ kí ìkẹ́kẹ́ padà má bẹ̀rẹ̀ tó lọ sí ìṣẹ̀ ló bá lọ́pọ̀lọpọ̀ ènìyàn bá ti fẹ́ ẹnu sọ pé sọ́ńtì ò yẹ kó sọ ọ́ lò bá sábà yòókù. ó lè dọ́gbọ́n ń dọ́ níbi ìdáhùn láti bí ó bá bẹ̀rẹ̀ fún ẹ̀kú àníwá ní sọ́ńtà kọ́lọ́ náà náà bọ̀. wọ́n padà lọ ọba ìgbà gbọ́dọ̀ àbókè ẹ̀jẹ̀ ẹ̀rọ ìdí máa ń sọ ní tí ó kó bá yín máa ń yẹ nígbà tó àwọn olóòtú yóò láwọn tí ó gbọ́dọ̀ ọ̀rọ̀ àlùkò ọlọ́gbọ́n ó sì gba ọjọ́ ìkẹyìn gbọ́nà. Ní àwọn ọ̀sẹ̀ tí àdébọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n tó kọ́ wa pé àyè ń bá gbọ́dọ̀ rí lára ẹni tí ó bá lò ń gbọ́ lọ́ ń gbọ́ ó sì ló ń gba àlùkò ọmọ ìgbọ́ lẹ́yìn mẹ́ta tá a ti sọ yìí àti ní ń kọ́ lọ́ ìjí òkun bá alábàágbé adúlúpéńtà ọdún kan lè jèrè adúlúpéńtà wọn tí ò bá lọ́wọ́ níbi lẹ́nu kó dákẹ́ nínú àwọn nǹkan tí a fún fọdọ̀ onílé ní ẹni tó bá gbọ́dọ̀ wọn bá àlọ́ àgbọ́ tó sì gba ọjọ́ ìkẹyìn gbọ́ òní pé nàbà Muhammad sallallahu alaihi wasallam òun àdéhùn lẹ́bi ní man kana yu'minu billahi wal yawmil akhir. فإذا شهد أمرا فليتكلم بخير أو ليسكت ní ọba débi kan tó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ojú yàn àwọn nípa àwa jẹ́rìí èmi ọpọlọ ń gbọ́ tóbi gbọ́jọ́ ìkẹyìn gbọ́ kò gbọ́dọ̀ fi èrí jẹ́ kò gbọ́dọ̀ jẹ́rìí èké ntí òṣojú rẹ̀ kó má ní ṣojú òun èyí tó ní ṣojú ẹ̀ náà kó má ní kò ṣojú òun eléyìí kọ́ ìròyìn kan ní inú àwọn ìròyìn tá a gbọdọ̀ rí lára ẹni bá gbọ́ lọ́wọ́ ọba àlòkè ọlágbọ́ tó sì gba ọjọ́ ìkẹyìn gbọ́ ọmọ wípé nígbà tó bá wà nípò tó jẹ́ ní ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ lójú rẹ̀ kò gbọdọ̀ jẹ níjẹ èyí tó kọjá bó ṣe rí bákan náà kò tó gbọdọ̀ jẹ ní jíjẹ èyí tí ó kéré sí bó ṣe rí. nínú nǹkan ìròyìn tá a fẹ́ ká nílé lẹ́yìn o lára ẹni tó bọ ọlọ́run gbọ́ àti ẹni tí ó gbọ́dọ̀ ẹ̀sẹ̀ gbọ́. iná rẹ̀ ká tó gbọ́dọ̀ rí lára ẹni tó bọ ọlọ́run gbọ́ ká tó fẹ́ rí lára ẹni tó gbọ́dọ̀ ẹ̀sẹ̀ ìgbà náà Muhammad. Ìwọ̀n tàbí ìlú tí ó tó ń rìn àtàwọn àdéhùn ẹ̀sẹ̀ ìgbà sáájú tí wọ́n sáájú àgbẹ̀dúgbò dára. ولمن كان يؤمن بالله واليوم الآخر فلا يسقي ماءه ولا لغيره wọ́n bìí tí ìyẹn bá tún gbọ́ lọ́n gbọ́ lórí mẹkáníìkì yá mà ń bẹ nígbà tí ọ̀rọ̀ nìkan obìnrin olóbìnrin ń bẹ lára ọwọ́ afẹ́ ọwọ́ ń da omi tìrì síbi omi olómi láti lẹ́ni tó bá gbọ́ lọ́n tó tó gbà ní kìyàmà tó lè ṣe bẹ́ẹ̀. yóò lè fi gbogbo àwọn òfin lè fún wọn yìí fi kọ́dà bí yóò bá fẹ́ obìnrin tó ti lọ́kọ rí ìyẹn gbọdọ̀ fẹ́ nígbà tó yé la sí ẹ̀rù ẹlẹ́rù lára rẹ̀ wọ́n rí i tó tẹ̀ wá lẹ́rù ẹlẹ́rù lára rẹ̀ ó ṣe wọ̀ fún wa ẹrú tí rí ẹrú tí kó ẹrú lójú ogun nígbà tó tọ́ táwọn máa ó lásìkò ọmọ ẹrúbìnrin máa ń sábà dùn kójọpọ̀ rírọ̀ torí nínú àwọn òfin ìjà gbọ́nà òfin ìsìláàmù ni pé àyè ń pa ọ̀dọ̀ ní lójú ogun àyè ń pọ ọmọdé lójú ogun tá a bá ń bá wọn ọ̀dájà àyè sàgbà lápá àyè sàgbà àjọ lójú ogun. so ó tún máa pé kí ìyẹn lọ lójú ogun kí jẹ́ẹ̀sì jẹ́ nìkan tó jẹ́ ìjà ẹ̀sìn tí ò sí àwọn mùsùlùmí lọ nígbà táwọn ọ̀tájà tí wọn fọwọ́ kà wọn obìnrin wọn tí wọn fọwọ́ kà wọn ọmọ olóbìnrin náà ń kó wọn wálé wọn jẹ lógún lọ ń jẹ pé àwọn ti sí wọn ẹ̀sìn tó ń sọ fún wọn pé ẹ bá lọ nìkan lórí kó lẹ́gùn àwọn ọkùnrin lẹ́gùn àwọn obìnrin wá èèwọ̀ ni kí ọ̀sùn máa ń tó sẹ́ni lágbọ́ náà gbọ́ tó kù gbàgbé kì yára máa gbọ́ èyí ṣe ní ìṣẹ́kí ọ̀ lónìí kó wá dá àwọn àdáyé ní àwọn ìlú tó tó kù máa lọ sí obìnrin tó lóyún wọn kò fẹ́ tó ń torí wọn làwọn fẹ́ òkèèyàn torí wọn èyí fẹ́ obìnrin tó ń torí nígbà tí wọn bá sì ti ń lára rẹ̀ ló ti kú ló ẹ̀ èèwọ̀ ni kẹ́ni tí ò fi ó sóògùn ẹni kó súnmọ́ dà ẹ̀rọ máa ń ṣe bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ tó ń bẹ́ẹ̀ mú un bóyá làwọn padà fẹ́ ní àbótiẹ̀ padà wá di tiẹ̀ ní àbọ̀nà míì tí o tiẹ̀ ń sọ̀rọ̀ ọ̀sán lọ gbà súnmọ́ ẹni gbọ́ lọ́gbọ́ tó ti gbàlẹ̀ kì í àmọ̀ pé ìbá wọn ti burúkú nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní mọ̀lẹ́dá àná yóò ní mọ̀lẹ́dá واليوم الآخر فلا يبكي معه ولا بدله أما تسيئ من يكون بلالا وفنعين يكون بدرسونا ما فوكين بي wọ́n ní bẹ́ẹ̀ àwọn àbá àlájà náà sì wọ́n wọ́n kà kúrú wà táwọn mùsùlùmí gbọdọ̀ nílẹ̀kọ̀ pé láyà láwọn ọmọ ìwádìí ní ilẹ̀ ṣọ́ọ̀rọ̀ àgbà àríyá tẹ̀lé ayé hánìlú àwàjọ àhá àti àtàdà ìwọ ní kéèyàn kọ́dà kọ́jà pọ́ọ̀tì ẹ̀ lára obìnrin lásìkò tẹ́lẹ̀ tó wọ́n lọ́ra obìnrin tó wá lóyún ìwọ ní ká lórí nǹkan ní ìròyìn tá ẹni tó lòun gba ọlọ́run gbọ́ òun sì tún gbọdọ̀ tẹ̀ ẹ̀kọ́ ilé. bákan náà nínú àwọn nǹkan tá a tún gbọdọ̀ ṣàlàyé tó gbọdọ̀ jẹ́wà kẹrin tó gbọ́ ọlọ́run gbọ́ ó tún gbọdọ̀ kẹrin gbọ́ tó yẹ kó mójútó nígbà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní yóò mú nàbẹ̀ láàyè wà lè yọ́ mi láàfẹ́ nígbà gbọdọ̀ ń bọ̀ ó sì nígbà ìkọ́sọ́jọ́ kẹrin ọ̀la yẹn ti di káàdì àdámà ìyẹn jẹ́ jẹ́lẹ̀ mùsùlùmí ọ̀wá màmá ọ̀dà bójú ọ̀bẹ lágbọ̀n tàbí gbóyà wọ́n wá mọ́tò wá mọ́tò rẹ̀ wá fi yá lára kódà kọ́ má kà pé ọkàn màmá bẹ̀rẹ̀ sí ma sí ti ẹ̀jẹ̀ lára rẹ̀ tọ́lọ́ lọ ń tẹ́ láyé ti dọ́tọ̀ alágbára tó ní bùkátà sí kó wo ẹ̀yìn tọ̀hún sàn tí yóò sì lè rí bí wọ́n sàn àti kí wọ́n mú ẹ̀jẹ̀ díẹ̀ jáde lára lọ́tọ̀ pé ẹ wá ń jà ní ọwọ́ gbìyàn nígbò ní ọgbìyàn lọ́bẹ débi kó tiẹ̀ wá padà wá sọ ní gẹ́gẹ́ ara náà di tí ò lè sàmú ọ̀tá kì í ṣèrò yẹn ní ìṣẹ̀lẹ̀ ń gbọ́ o kì í ṣèrò yẹn ní bí ó lè jáde kì í yá lọ nàbẹ Muhammad sallallahu alaihi wa sallam man kana yu'minu billahi wal yawmil akhir ẹni bá ní gbàgbọ́ sọ́lọ̀ tó sì ní gbàgbọ́ sọ́jọ́ kẹ́yìn fẹlẹ̀ ẹ̀yọ́ kò gbọdọ̀ báwọn àtẹ̀jẹ́ lẹ̀ báwọn apààyàn gbogbo ọ̀nà tó ń fi pààyàn. bí a oríṣiríṣi wá ní láwùjọ lórí ẹni tó ó sì máa ń ṣàfihàn lọ gba ọ̀kadà láti máa wà á láti máa fi gbèsè nínú àwọn àfẹ́sì lọ pàdé rẹ̀ wọ́n sì pa wọ́n fẹ́ fọ̀kàrà rẹ̀. ẹ̀gbọ́n tí ń jẹ́ ìfijẹun ìfikayé rẹ̀ tó wá gbẹ̀jẹ̀ yẹn dàálẹ̀ eléyìí kọ́ kì í ṣèrò ìta àmọ́ lára ẹni tó nígbà tó sọ́lọ́ حتى من ضمن الكعب كنت من القيامة نبي محمد صلى الله عليه وسلم ولي من كان يؤمن بالله واليوم الآخر إذا من ذا بصلا ثم من ذا بصل القيامة أقصد دعوة دائجين من تسجل قلت أنت ما بلاد بمكة وبلاد بمدينة وبلاد بمدينة وبلاد بمدينة وبلاد بمدينة ẹ̀jẹ̀ tí ò tọ́ ìyẹn tẹ̀jẹ̀ ẹlẹ̀ tí yẹn pa èèyàn tí ń ṣe yẹn bí èsì kọ́lọ́ ọba lọ́wọ́ ọ̀dàkàtà ìwọ̀ ní ìṣẹ̀lẹ̀ àgbà. àti gbọdọ̀ rí nínú òṣèlú onígbọ́lọ́gbọ́ àti ẹni ìgbọ́dọ̀ ẹ̀tẹ̀ǹgbọ́. lọ́gbà Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ẹ̀kọ́ tó mọ̀ kọ́ eléyìí ọ̀pọ̀lọpọ̀ àti إن حديث ما جابر بن عبد الله النبي من كان يؤمن بالله واليوم الآخر اليوم بان يبدأ بوتو بولون بو أوتو بوجو كي بو فلا يجلس على مائدة يدار عليها بالخمر ọ mo tún lè fẹ fọdà ìwọ náà máa kọ sí ògbà ṣùgbọ́n lójúmọ́ ní bẹ́ẹ̀ tí máa ń ṣe gbádùn ó máa mutí wájú rẹ̀ níwájú àwọn ó fún wọn ní wọ́n fún ọ ní kọ́ńtà àti kóòkì àwọn yòókù tó máa ń lójú oríṣiríṣi ọtí lẹ́gbẹ̀ẹ́ rẹ ò ní ìgbàgbọ́sọ̀rọ̀ ìgbàgbà ìgbàgbọ́sọ̀rọ̀ òun yóò ti kọ́dà ọ̀rọ̀ ní ìgbàgbọ́ pé ní tí o sọ ní kó bá lè kìlá náà rẹ̀. lórí tá a rí tá a sì fẹ́ rí lára ẹni tí ó ní ìgbàgbọ́sọ̀rọ̀ àtẹni tó ní ìgbàgbọ́sọ̀rọ̀ kìlá náà kọ́dà bí òun sí kọ́dà bí òun mọ́ sí mu àtẹ́tẹ̀lú àlànà ìdà kó má jòkó sórí iṣẹ́ àti téèkù tó jẹ́ wípé ìdárò àlejò àbẹ̀ fọ́mọlú ọtí ni wọ́n mú ń bẹ̀ wọ́n mú oríṣiríṣi ìgbóhùn àyè èmú tèmi àyèmú kò wúlò fún ọ. pépé wàhánà dáná àlékún tí ó ti sáré àyè ìlàsà ní àìsàn ààrẹ àti ìyáàdì yóò ti sáré sí ààrẹ ìsàmàdà òmìnira padà tẹ́tà ọ̀dọ̀ máa wọn àtẹ̀yẹ̀fọ́ lòdì àdéhùn jẹ́rìí ọlọ́run ni àdìsọ́ lásọ̀ rẹ̀ fún ẹ̀yin mùsùlùmí pé ní gbogbo ibi tí wọ́n bá ti sọ ọ́dà yìí iná tẹ́lọ̀ ẹ̀yin ìgbọ́dọ̀ bá wọn jòkó sílẹ̀. ráyè tẹ́lọ̀ àyètọ́lọ̀ ń bínú sí i àyè tẹ́lọ̀ àyètọ́lọ̀ ọba àdìsẹ́ láyè ìrọ̀jọ́ ìbànújẹ́ lé wọn lórí pẹ̀lú àyè tẹ́lọ̀ àyètọ́lọ̀ ọba lè rọ̀jọ́ kéèké báwọn tí wọ́n ń tẹ́lọ̀ ń bẹ̀. òwò kódà nígbà míì tó bá fẹ́ fẹ́ lọ́wọ́ tí lọ́wọ́ rẹ̀ tó bá fọ́ sẹ́yìn lóògùn yá tó kù lọ́wọ́ jẹ́ náà wá tún jẹ́ o gbogbo tí ọtí wọn fi dùn ún ṣe ìṣẹ́ náà tí ó fi dùn ún ṣe ìwọ náà ń wọn ṣe kódà tó fẹ́ omi lágbàlọ́ ọ̀gbẹ́ anábìrin tó ṣe ẹni bá ní ìgbàgbọ́ sọ́nà tó sì ní ìgbàgbọ́ sọ́nà واليوم الآخر فلا يجلس على مائدة يدار عليه هذا pèé bá wọ́n jòkó sórí ààyè tó jẹ́ wípé ọtí ni wọ́n ti ń káàkiri báwọn ṣe ń bẹ́ẹ̀ èyí ń túmọ̀ sí fún àwọn ìròyìn tá a gbọdọ̀ rí lára ẹni tí ó nígbàgbọ́ sẹ́rẹ̀ tó sì ní gbàgbọ́ sẹ́rẹ̀ kì í hàn ní pé kódà bá a bá tiẹ̀ mú tí a tún gbọdọ̀ bá wọn jòkó sáyè tí ń jẹ́ pé ọtí ni wọ́n fi ń ṣe ẹ̀sìn níbẹ̀ tí wọ́n lọ bákan náà tí òṣìṣẹ́ náà bá àlejòọ́lá sallallahu alaihi wa sallam tí wọ́n sọ̀rọ̀ fún wa tá a gbọ́dọ̀ rí nínú ìṣesí ẹni bá ní ìgbàgbọ́ sọ́lọ̀ àtẹni bá ní ìgbàgbọ́ sí àkìyàmà ẹgbẹ́ yìí sọ ti ń jẹ́ dúkìá gbogbo mùsùlùmí sọ́ọ́ kọ́ nìkan. Bàbá Muhammad sallallahu alaihi wa wọ́n sọ fún àwọn sàábẹ́ àwọn sàábẹ́ lọ́wọ́ ìná wa ń bọ̀ láti ojú ogun wọ́n wá kó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ogun ẹ̀kọ́ ẹ̀kọ́ mọ́kó bọ̀ wálé. nínú àwọn ẹ̀rí ogun yìí àwọn àmì ń bẹ ẹsìn ni wọ́n àárín bẹ̀rẹ̀ àfọ́nù ni wọ́n lẹ́nu wá lè sàárè bí ẹ bá ní ìgbàgbọ́ sọ́lọ̀ ní ìgbàgbọ́ kọ́dà ẹ̀ gbọ́dọ̀ àwọn pọ́fáìtì gbogbo mùsùlùmí káàkiri kẹ́yìn àfi lẹ́yìn tẹ́ ẹ oníke gbogbo dájú ń jẹ́ nǹkan tọ́lọ̀ nǹkan tó ń jẹ́ ti fún pàṣẹ tọ́lọ̀ ni oníbà nígbàgbọ́ tọ́lọ̀ ó sì nígbàgbọ́ sí ọjọ́ ìgbéyìí àìkìyàmà ṣòkó tòun gbìyànjú pé òun ò ní sọ ọ́ di ti tòun ó lè kọ́ ní àwọn kan tí ọlọ́run ọba àríkẹ́ ọlá tí wọ́n sàlàyé fún wa láti ọ̀nà lágbà Muhammad sallallahu alaihi wasallam pé àfẹ́kárí nínú ìṣesí nínú ìwà sí i ẹni bá ní gbàgbọ́ sọ́lọ́ ó sì ní gbàgbọ́ sí ọjọ́ ìgbéǹda ìfìyànà tí ó máa wá ṣe. inú ọ̀sẹ̀ tí a fẹ́ ṣàlàyé fún wa lábẹ́ àwọn ìròyìn tí ọlọ́run ọba àlejò ọlọ́lẹ́ta méjì wá ṣàlàyé fún akẹ́ni tí bá ní gbàgbọ́ sọ́lọ́ tó sì ní gbàgbọ́ sí ọjọ́ ìgbéǹda ìfìyànà àfẹ́ rí nínú ìṣesí rẹ̀. anábìnrin ọ̀nà ìṣẹ́ àná yìí kò nínú bíi lẹ́yìn. واليوم الآخر فلا يخلون بامرأة ليس معها ذو محرم منها فقلت كان يوم ذاك وسلم تسي بزرو جن بين القيامة كون àtẹ̀bìnrin tí òun dánṣẹ́ lẹ́tọ̀ọ́jọ́ máa bẹ níbibẹ̀ tí kò sẹ́nì kankan tí ó ń bẹ ládùúgbò òbí tí wọ́n wà àtàwọn méjèèjì wọ́n lè ní ìyẹn gbọ́dọ̀ ṣe é ìgbọ́dọ̀ ṣe wọ́n ṣe pé obìnrin tí wọ́n àti èyí jọ ṣe lẹ́sẹ̀ ìwọ̀ ní kí ẹjọ́ máa bẹ́ẹ̀. káwa ara nìkan kan tí ó ń lọ ní sàkání ibi tí ẹ̀ ń fún jẹ àtẹ̀yìn méjèèjì nìkan lẹ́nu nìkan má ṣe bẹ́ẹ̀. ohun tí ó padà padà sọ̀rọ̀ ní pé màyín ná fààyè sàbúmọ̀ ṣẹ̀kán èṣù ni ó padà sọ̀rọ̀ ní ẹlẹ́ẹ̀kẹ̀ẹ̀ta ẹ̀yìn méjèèjì. tí a bá wá ń bẹ níbi tó sùn ń bẹ èso ń bẹ pẹ̀lú ìyàwó náà ní ìkẹta èso ní páyà láti dáadáa kan èso ní páyà láti nǹkan kan àsìkò jẹ́ wípé tí ó ń rìn àtẹ ọlọ́mọdé àlejò lánàá. Èyí làwọn mìíràn àwọn ọ̀dọ̀ tí a máa bá Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n bá wa sọ nípa ìran ìṣesí tí a fẹ́ kárí lára ẹni tó bá nígbàgbọ́ sọ́lọ́run. tó sì ní ìgbàgbọ́ sísáré kìlá ní sẹ́yìn fún àwọn ìrìn ọ̀rọ̀ báyìí tí ọlọ́gbà Muhammad sallallahu alaihi wa sàlá tí wọ́n wí fún wa wípé àdókò dáa tó kò tọ́ kárí nínú ṣoṣù ẹni nígbàgbọ́ sọ́lọ̀ tó tún nígbàgbọ́ sí ọjọ́ ìgbéga kìlá náà wọ́n yà lọ́gbà Muhammad sallallahu alaihi wa sallam ní àdéhùn àdéhùn mímọ́ ìbàdí النبي يقول من كان يؤمن بالله واليوم الآخر fala yarbasu harira wala zahaba nígbà nígbà lọ́sọ̀rọ̀ kì í bá wọn wọ aṣọ àríwì yìí àwọn aṣọ sílíkì tí gbẹgbẹ gbogbo tó ń jẹ ìlú ara òní òlu pẹ̀lú orí ọ̀rọ̀ àṣọyọ òkè àṣeyọrọ látọyà ọ̀pá kan lóyún tì túbọ̀ fẹ́ tí òkú tàbí rà ní. bẹ́ẹ̀ àwọn aṣọ nígbà ọ̀pá máa ń wọ̀ bí a tún aṣọ látara ẹwà òbí tó ń tó bá sọ̀rọ̀ tó wọ́n yìí náà kọ́ gbogbo níta nítorí ẹ̀rọ máa fi ń ra aṣọ gbogbo bá wa bó ọ̀rọ̀ tó fún wa nínú. Irú àwọn aṣọ náà ló ń tò ní àtìlẹ̀ àlóòrí. Ẹgbẹ́ gbogbo tí ń jẹ́ ìwò ń bẹ̀ ń bá yóò máa rìbíìnì tí èlé pé rìbíìnì fẹni tó wọ̀ ni. Irú àwọn aṣọ oríṣiríṣi bá wọ̀. Gbogbo tí yóò bá ti ẹ̀fẹ́ fún mẹ́sùn ní ọlọ́run tọ́jú rẹ̀ kalẹ̀ fún alìkìyàmọ̀ aṣọ ayéfà. Ìwọ̀n táwa fún Màsẹ́lẹ̀mù ní ìgbàgbọ́ sọ́ra, ó sì ní ìgbàgbọ́ sálìkìyàmọ̀ ni pé kò ní bá wọn wọ aṣọ báyìí. Bákan náà kò sì ní máa bá wọn lo góòlù ní pàtàkì jùlọ ọkùnrin. fi góòlù góòlù, góòlù. Ọkùnrin ó jẹ́ kó ṣe láti ìdílé tí mùsùlùmí èèwọ̀ ṣé ni o mùsùlùmí lọ́kùnrin èèwọ̀ ẹ̀gbà ọwọ́ ogun ilé ètò obìnrin ni. mo ti wọ́n tẹ̀wá tẹ̀wá tọ́jọ́ bí tẹ̀wá wà wò kájọ́ àbọ̀ tẹ̀ wá bo níra nǹkan tó tọ́ fún wọn láti wọ̀ gan ẹ̀ ti gbọdọ̀ wọ́n góòlù ọ̀ gbọdọ̀ wọ́n ní góòlù torí pé nínú ìdá abẹ́rí lára ìròyìn ẹni tó gbọ́dọ̀ gbọ́ ó gba ọjọ́ ẹ̀gbìn kẹyìn gbẹ́ni pé ìlú à ń kẹ́ ẹ̀rí ọlọ́run ṣe é lè wọ̀ fún wa kí a fi tẹ̀sọ́ nígbà tí a bá ń bẹ láyé olóbìnrin lọ́jà náà bá máa ń pè é ẹnikẹ́ni tó bá ní gbàgbọ́ sọ́lọ́ bala yẹ́rùbá kàríra wàlẹ̀ àbáhàdá àrí inú àbí góòlù ní gbogbo rẹ̀ bá wọn wọ́n ó kì í sèrò ní ẹni tó nígbàgbọ́ sọ́lọ́ àbí nígbàgbọ́ sí àlùkìyáámà lẹ́yìn ìsúnì tí a fẹ́ rí nínú rẹ̀ eléyìí kan ẹ̀ gbogbo ohun tí a kà fún wa yìí aláàbí ń fi ọ̀rọ̀ kan ń fi ń de gbogbo ẹ̀ yálà ètò ẹ̀ka máa ṣe ń bẹ̀ ni àbẹ́ ìtì ẹ̀ka máa ṣe aláàbí ń fi pẹ̀lú pé ẹni táwọn ń fi wá àti ìfúnni ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ sọ́lọ́ tó sì nígbàgbọ́ sí ọjọ́ ìgbéjà òkè àgbà tí ń jẹ́ kí ni àti ní àmì kùsẹ́nì kẹfẹ́ ló fún ọlọ́run tí ò ní gbàgbọ́ sọ́lọ́ lẹ́nu ìdájọ́ ló gbọ́dọ̀ tí ò ní gbàgbọ́dọ̀ kìí àmà ẹ̀yà àgbọ̀ pé tí ó yẹ ká nínú ṣèṣì yìí tí ní bá ń lé pé lóòótọ́ lẹ gbọ́ lọ́gbọ́ lóòótọ́ lẹ gbà náà wà Muhammad bọ́ lẹ́sìn ní gbàgbọ́ sọ́jọ́ ìdí ìdí àmì kìí àmà ẹ̀sìn báyìí ẹ̀sìn báyìí ẹ̀sìn náà sì báyìí ẹ̀mọ́ sì báyìí nínú àwọn nǹkan tí o lè kó bá ìjẹ́ èèyàn gidi ẹrú gidi ní àkìyàmà fọlọ́n kí ó fún wa ṣe. الحمد لله وصلى الله وسلم على رسول الله نبينا محمد وعلى آله وصحبه وسلم أبا كفر أتباركه كاتب إخواننا محمد صلى الله عليه وسلم كما ذلك لنا ولد وتنقل كل شيء أنا لا تكون àwọn ìwọ̀n nǹkan tí ẹ̀ka mọ́jútó àwọn iṣẹ́ tí àti ìmọ̀ ṣe bí ọ̀ká ṣe àbáwọn ìlú tá a ti ń ṣe nígbà tá a nà àtúntò wọ̀ká ní àtúntò àgbègbè sílẹ̀. wọ́n ń bẹ ní àwọn ìwọ̀n iṣẹ́ tí ìjọba rí nínú ìṣòfò ọmú bá nígbàgbọ́ sọ́nà tó tún ní tó tún nígbàgbọ́ sọ́nà gbọdọ̀ kìlá ní wọ́n bá ti ta fún wa ó ń tàn gbọdọ̀ pépé kò ní máa ní alábàágbé lára ó ń tàn gbọdọ̀ pépé ni kí máa ń bá àlejò ní gbogbo ìgbà orúkọ ìgbọ́dọ̀ jẹ́ni tí yóò mọ ohun ẹnu ọ̀hún tó tó máa là á òní máa la ẹnu ní gbogbo ìgbà tó lọ sọ̀rọ̀ oṣù méjìdí òní sọ̀rọ̀ nígbà tó hàn sí pé kó ń sọ̀rọ̀ ọ̀gá ìgbà tí mo sọ̀rọ̀ níbi tí ó kò sọ̀rọ̀ ní nígbà tó ó rí bí á kò sọ̀rọ̀ ló dà nígbà tó bá Muhammad ní ẹnikẹ́ni tó bá nígbà tó sọ̀rọ̀ tó kò ní gbàgbọ́ lọ́jọ́ ìgbéga ìgbéga ó sọ̀rọ̀ nígbà tó rọ̀ bá jà ó sọ dáadáa jáde lẹ́nu àti kó dákẹ́ kó má bàa rí okòrò nígbà ta fún wa láwọn ìròyìn tá a fẹ́ rí láwọn òjijì láwọn ẹni tí ó ní gbàgbọ́ sọ́lá tó kò ní gbàgbọ́ sọ́jọ́ ìgbẹ̀yìn ni pé èyí ń bá wọn di òkú sáré tí wọ́n fi ń pa ìgbà ọdún tó ń gbé káàkiri fọ́nà gbọ́dọ̀ fara má mọ̀ sí ó yẹ wá pé mùsùlùmí ẹ̀ lọ́mọ sí ó yẹ wá pé kò ń láyé ká máa mọ̀ sí lẹ́yìn àwọn ẹlòmíì ara àwọn ọ̀hún ti bọ́ọ̀rẹ̀ rẹ̀ ní mutí kò lọ tó di ọtí ọ̀rẹ́ rẹ̀ ní ṣòfin ọtí tó tó kọ́jà tó dé pé omi nìkan lọ́ọ́ bá wọn ọmọ rẹ̀ lóye bí àdékọ̀ tó dá náà kọ́ tó ń gbò tó ti di wọ́n ti ń sọ̀rọ̀ kí wọ́n tó ń gbà wọn sọ̀rọ̀ ilé ìjọba amúlùmọ̀ nínú àwọn ìròyìn lágbára tí ọlọ́run fẹ́ kí ààrẹ tí wọ́n ní gbàgbọ́ sọ́lá àti tí wọ́n ń gbé lọ ìwà ìgbàgbọ́ lójúdó àbẹ̀rẹ̀ ọ̀sán àwọn wà dáadáa ká kàwé kọlọ ìfọwọ́sí àwọn ikú ìdá ń bẹ̀ kọlọ ní àmà sí kọlọ ìlú mú wa jìnnà sí wàlá ìlú àmà ní wàlá اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين اللهم اذل الشرك والمشركين والمنفق والكافرين يا الله يا رب العالمين اللهم انا نسالك باسمك لا عدم الذي لا داعي به اجبته وإذا سعيت به أعطيت وإذا استشفعت به شفعت اللهم إنا نسألك أنك أنت الله الذي لا إله إلا أنت أن تجعل القرآن عظيما رفيع قلوبنا وجلاء صدورنا وذهاب مواطنا وغفران سيئاتنا وتكفير ذنوبنا وقضاء حوائجنا وتتبع عيوبنا وشفاء مرضانا يا الله يا رب العالمين اللهم إنا عبيدك بنو عبيدك بنو إمائك نواصينا بيدك ماض فينا حكمك عبد فينا قضاؤك اللهم إنا نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك وعلمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب أنك أن تجيب دعاءنا وتستجيب لنا يا الله يا رب العالمين اللهم إنا نعوذ بك من تحول عافيتك وفداءة نقمتك وجميع صحوتك اللهم إنا نعوذ بك من فداءة نقمتك وتحول عافيتك وجميع صحتك اللهم إنا نعوذ بك من فجاءة نقمتك وتحول عافيتك وجميع سخطك وموتك فضلك وعنان يا رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد اللهم ارحم محمدا وآل محمدا كما رحمته على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين